Mákanmákan àti Àpọ́n. Ọlátúndé Àyìnlá. Olóko ń sunkún, ó ní igba ẹrù rà ló nù ní ọ̀dẹ̀ òun. Ará ilé mi ní òun ò lóko, bẹ́ẹ̀ lòun ò ká ẹrù rà. Ará ọjà ń pariwo, wọ́n ní èrè ọjà ò délẹ̀ tó tú. Ará ilé mi ní ẹni bá lọ́jà ní káàsán. Ará ọ̀nà figbe ta wọ́n ní koríko ti di ejò sọ́nà ará ilé mi ní ẹni bá re àjò ló ń fi ojú kómì ará àdúgbò náà tún ké gbàjarè wọ́n ní ogójì adìyẹ ti pòórá ará ilé mi ní òun ò lọ́gbà bẹ́ẹ̀ náà lòun ò sin adìyẹ ṣùgbọ́n ilẹ̀ ṣú àgọ́rándì ará ilé mi ró gbàá ó ní ǹjẹ́ ilẹ̀kùn yàrá òun ló ṣí ilẹ̀ mọ́ ará ilé mi káwọ́ lórí tó ń ti omi lójú ó ní ìjì tó jà lésì tó mú ológo sunkún ìjì tó jà lésì tó mú ará ọjà pariwo ìjì tó jà lésì tí ará ọ̀nà fi gbẹta ìjì tó jà lésì tó mú ará àdúgbò kẹgbàjarè ojúde òun ló fi ààbò sí àṣé màkànmákàn ló yẹ ń kàn tó kàn ló mọ̀ àpọ́n àpọ́n ni mí mi ò láya nílé àkùkọ gọ̀lọ̀tọ̀ mi múra tán ó gẹ fìlà lórí sányán ó ní òun rí òde ìyàwó wọ́n ní tèmi ń kọ́ mo ní olódùmarè ló ń ṣaya aláwùrábí ní mú ní rìnà kò fẹ́ àgbàlá mi pa lọ́lọ́ ṣèbí ẹni bá láya ní lọ́ta. Ẹní bá láya ní ń gúnyán òwúrọ̀. Bàbá mi wí wí wí. Ó ní kò sí òkowó níran mi. Ìyá mi tò tò tò. Ó ní ẹ̀yìn òun gbagbá. Bẹ́ẹ̀ sì ló gbare. Àpọ́n jẹ́ kí n gbé ọmọ jó. Àpọ́n jẹ́ kí n gbé ọmọ yọ̀. Mo pàdé òdòdó lọ́nà odò. Ṣùgbọ́n òdòdó ò ṣe é mú odò tó bá bọ́ sí omi ńkọ́ kí n tó darí bọ̀ òdòdó ti bá ẹlòmíràn lọlé mo pàdé òṣùpá ìfẹ́ lọ́nà oko ṣùgbọ́n òṣùpá ìfẹ́ ò ṣe é múre oko kí n tó darí bọ̀ òṣùpá ìfẹ́ ti wọ̀ sí abà ẹlòmíràn nípa òǹkọ̀wé arákùnrin òǹkọ̀wé abínibí ni arákùnrin ọlátúndé àyìnlá jẹ́ olóòtú àgbà sì ló jẹ́ lórí búlọ́ọ̀gì yorùbá ìlú lárúbáwá ilẹ̀ dubai ló ti fi àwọn iṣẹ́ yìí ránṣẹ́